Thank you. ọba ìpìlẹ̀ ìfẹ́ ọba tí ń jẹ́ ìmọ̀lábẹ́ ìpìlẹ̀ ìfẹ́ láti òwúrọ̀ ọba àdìgbò ọba àlànà ọba títí ayé ayé gbogbo ọlọ́wọ́ kọ́kọ́rọ́ tí kọ́wọ́ ọba o o àdúrà rẹ lọ́dọ̀ tèmi o Allah àdúrà rẹ lọ́dọ̀ tèmi o náìtì náírà orúkọ tó ń lé àdúrà rẹ lọ́dọ̀ tèmi o àdúrà ogun tó dá ní ìdí ọ̀run àdúrà ogun tó dá lórí mẹ́rin àgbáyé àdúrà sọ́mọ̀ méje ilẹ̀ méje tí ayé jẹ́ kàdógún rẹ̀ aláwọ̀ bá ju àwa o ẹ̀yàn ọgbẹ́ kí àtẹ̀yìnṣẹ́ ìfọ̀ àtẹ̀yìndé ní bàbá wa his imperial majesty ọgbẹ́ tó wà lórí ìdókòwò níbi bàbá wa his imperial majesty ọba làmídì ọláyíwọlá àtọ̀dá adéyẹmí the third. àjà ní ọjọ́ Jímọ̀ tó kọjá. Yeah, oh, well, I thought so, that's

lórí ìjókòó yẹn tó ń lọ́gbọ́n pariwo díẹ̀ díẹ̀ all the security guy ẹ lọ wá ìgbà jókòó sí ẹ jókòó sórí shelf no have a security threat in this hall feel free the remaining guard outside only take over at the time. Aliás, Mahmoud. Ọlọ́dún Shibimam Nusras Central nos Agbójú ẹ̀rọ mi fún ọ ní àtẹ̀wọ́ bó ṣe ń pè náà yẹn. Àtẹ̀wọ́ yẹn ò mú. Ẹ̀yin OPC ẹ máa ń jókòó ẹ máa ń jókòó sára ẹ bá ti mo dẹ̀ ti sọ fún yín ní Elédùmarè festival ẹ mo Ramadan lecture tó ń lọ lẹ́nìí thirty days yẹn ẹlòmíì máa ń pẹ́ra ẹ̀ wọ́n máa ń pẹ́ àwọn jọ̀mọ́ ni wọ́n tó lè wá ọ̀nà yín ẹ mọ̀ pé respect wọn ní fún yín ẹ fún ọ látẹ̀wọ́lẹ̀ Porque Sheikh Musa Abrahim de me chamar. Os Suruk, é Baal informático, tá Porque a Hussein o Selim, Salabi, vai se estimar, mas tu sempre amas a cultura da informática. gbogbo àwọn muslim kẹfì tó wà ní it ìyẹn léyìn mo kí gbogbo yín pápá tẹ ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́ mo lọ sọ pé orúkọ mẹ́rin nǹkan kan ló wà important lórí it ìyẹn. mo adékúnlé adétòkùnbọ̀ kọ́ndétọ̀ àmúwọ̀dọ̀ fẹ́ bá mi fún ní àtẹ̀wọ́. mo kí ọ̀rẹ́ mi captain Ganiu Gùsùmù cba nínú premier lẹ́tọ̀ yìí premier line two ẹ̀ bá mi fún ní àtẹ̀wọ́. mo kí ó òsì ààrẹ òsì ààrẹ ọmọ kakanfò tilẹ̀ Yorùbá ṣùgbọ́n ní Káyọ̀dé Balógun ìwọ̀n ìfọ̀n ní àtọ́jú rẹ̀. wọ́n kí Dr. Abiola, Abíọ́lá Àyànkúbi member of Ààrẹ Ọ̀nà Kakanfò planning committee ìwọ̀n ìfọ̀n ní àtọ́wọ́ wọn. àtẹ́wọ́ yẹn lọ sí oṣù màgbé yìí lẹ́wà inú òrùlẹ́wà dúró sí. mo kí o lè dé táwọn kan jókòó báyìí there is a space there mo kí gbogbo mẹ́mbà national executive council tó wà lórí ìjókòó mo kí gbogbo national coordinating council tó wà lórí ìjókòó mo kí gbogbo àwọn department tó wà dà pé ẹnjìníà yẹn ti lo òkè ní ìdí ẹ̀. ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀ léèrè nítorí pé èyí ò ń ṣe ọjọ́ ọ̀rọ̀ púpọ̀. I will speak in English and Yoruba because of the medias in I mean. edition Ramadan lecture là ń ṣe lọ́jọ́ ti èmi. and àwọn kan máa ń rò ó wípé ṣé OPC tẹ̀ wọ́n lọ́rùn nítorí pé a máa ń gbé àṣà àti ṣe Yorùbá ga ẹlòmíì ti ná òtí. sì mú ọlọ́run nítorí pé a gbàgbọ́ wípé gbogbo tí ọlọ́run dá dáradára ni ẹlòmíì wá wò wípé nítorí pé ọ́fíìsì bìlí lórí oògùn ìbílẹ̀ àgàgà láti fi dìfẹ́ǹd ara wọn lójú ogun ẹlòmíì bìlí wípé torí pé a gbà wípé ewé wúlò ọ́fíìsì ọlọ́run mo rò pé àwọn nǹkan kéékèèké tá à ń ṣe yìí á jẹ́ kó yé wọn wípé ọ̀pọ̀lọpọ̀ kan tó lọ sí mọ́ọ̀sì ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ kan tó lọ sí ṣọ́ọ̀ṣì ní gbogbo ìgbà ó fi sí gbàgbọ́ nínú ọlọ́run ìwọ lọ. kì í ṣe ìgbà tó bá sin ẹ̀sìn nìkan ló fi rí ìyọ́nú ọlọ́run ìwọ tó bá ti ẹ̀sìn tó bá wà lára àwọn tó mú ìwọ̀n ẹ̀ lóko ẹrú tó bá wà lára àwọn tó ń pa ìran ẹlẹ́kùn tó ń kówó ìlú jẹ tó bá wà lára àwọn tó yẹ pé ó ń para ó ń parọ́ tún ará ìlú jẹ òṣèṣin òṣèṣin ṣùgbọ́n ẹni tí ò bẹ́sìn lórí tó ṣe mọ́dúrẹ́kì ó ń dìfẹ́ǹdì ọlọ́ ó ń dìfẹ́ǹdì àwọn ìwé ẹ̀ tó ní kọ́ máa wọ̀ lóko ẹrú tó jẹ́ pé ibi tí àwọn adigunjalè àwọn oníwà búburú bá ti fẹ́ wọ ìlú àbí agbègbè ẹ̀ òun ló ń dí wọn lọ́wọ́ tí ò jẹ́ kó ṣẹlẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ọlọ́run yọnu sí ju ẹni tẹ́ kó ń kówó òòlù jẹ tó papọ̀ máwọn tó ń kówó òòlù jẹ tó yẹ pé. ó bá nínú wákàtí márùn-ún ó gbàgbé jù bẹ́ẹ̀ lọ ọ̀tá ọlọ́run yẹn o ó lè tán èèyàn ó lè tán ọlọ́run ìyóò ṣe ẹ̀sìn ní kò lè rí ọmọ ọlọ́run. mẹ́gbà tẹ́lẹ̀ ó ta ìsírí eléyìí bó ṣe yí bírí ní aago mọ́kànlá èmi òye mi o àgbàbalẹ̀ ti rí àwọn èèyàn láti máa mobilize sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ò rí ìjókòó-jókòó mọ́ ọ̀tọ̀ ní strength ọ̀kan fi wọ̀ wá lórí platform ọ̀tọ̀ ní ọ̀tọ̀ gbé yọ láti mọ́kànlá. nítorí pé a mọ̀ wípé. Ramadan lecture ó wà very very important sí wa yìí bí a ṣe ń ṣe Ramadan lecture bẹ́ẹ̀ náà ni mò ń lo ọ́fíìsì àárẹ̀ ọ̀nà kákàǹfò. òun náà ni a fi ń ṣe Christmas carol ẹlòmíà máa wò pé ah, ah, ewo kí ni apọ́sù ti wá nílé mi Ramadan lecture bẹ́ẹ̀ ṣe lọ kádàrá tèmi ni àwọn ọgbẹ́ bẹ́ẹ̀ ló bá tèmi ni àwọn. o olúwa kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àyànwọ́ tó olúwa gbogbo látọ̀ látọ̀ tó olúkọ̀dé lóde ọ̀run ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ṣe gbé ènìyàn wípé màá ṣe Christian màá ṣe Muslim ìdẹ̀ ní ìgbọ́n ti àbáláyé. mùsùlùmù ọmọ ìyá kan náà ni wọ́n tẹ́lá lọ fọ́lọ̀ history christian ló kọ́kọ́ wà nígbà tí christian wà àwọn mùsùlùmù náà yá pa kóònù christian Muslim náà dá dúró ní mẹ́ta tí a bá dé jerusalem mùsùlùmù àwọn important mosques ní ọ̀yà ọmọ ìyá làwọn méjèèjì àwọn Muslim rẹ̀ àbí méjì tó wáyé o àwọn alábàárà yìí ló kọ́ bá wọn. òun la fi pariwo tata. yí òkú bàbá aláàfin mọ́ wa lọ́wọ́. àdéhùn ọ̀bẹ tá àbáyé gbogbo àbáyé ta correct impression yẹn. àwọn èèyàn máa kí ní ààrẹ ọ̀nà Kakanfò ààrẹ ọ̀nà Kakanfò tó àti cabinet aláàfin. wọ́n fi sin odidi ọba tí ń gbàdọ̀ máyé ọba. ọba tí ń gbà yíra ọba wọ́n fi ẹ̀sìn sí ọ̀tọ̀ ni tradition ọ̀tọ̀ ni religion. ibi tí ibi tí lè bọ́ọ̀bù bá wà tí máa bá wà ọ̀bọ̀ tòró òun ni ọba inú mọ́ọ̀sì yẹn authority mọ́ọ̀sì yẹn ibi tí ìmáàmù bá ní kó jókòó sí ọtí ìmáàmù bá dé àfin ìlú ibi tó ọba bá ní kó jókòó sí ìbẹ̀rù máa tí ọlọ́run ò ṣe mistake ètò ti wà ìwáṣẹ̀ nígbà bá a bẹ máa dà á wípé ayé ti lajú bẹ́ẹ̀ ṣe ní ayé ti lajú ẹgbẹ́ máa chẹ́ǹdì ẹ̀ ní nǹkan burúkú ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ní ayé ẹgbẹ́ lajú ẹgbẹ́ máa chẹ́ǹdì ẹ̀ nǹkan tí ò ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nítorí pé inú bí àwọn alálẹ̀ ó bẹ̀rẹ̀ yín Muslim lẹ́rìí tiwa ó fi àlọ́ bí Muhammad bẹ̀yìn ó fi àlọ́ bẹ̀yìn ẹ might jẹ́ ká fi ẹ̀sìn wọ traditional institution. èmi we wípé tó bá ṣe gbogbo ètò right traditional institution To bá di ọjọ́ mẹ́jọ àwọn muslim tó bá gbé muslim lọ́ba yẹn only lè ṣe àdúrà in the palace That is the honor, honor. To bá gbé christian lọ́ba yẹn our family our àtàwọn olóyè wọ́n lè lọ ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì wọ́n tẹ́ jẹ́ kí àwọn alábàáláyé wọ́n ṣe nǹkan tó yẹ wọ́n ṣe. ọlọ́run bẹ bíi tàtijọ́ àwa láàfẹ́ sí wa bá bíi tàtijọ́ bálẹ̀ wájú kù ẹ̀. ọlọ́run bẹ bíi tàtijọ́ àwa láàfẹ́ sí wa bá bíi tàtijọ́. ṣe pàtàkì ó dẹ̀ ní kan ẹ̀sìn òde ń ṣe nǹkan tó ń tọ́ ìpẹ̀lú ṣùgbọ́n àdìsẹ́ nígbà rẹ̀ ẹlẹ́sẹ̀ jẹ́ kẹ́ mọ̀ pé traditional institution ó ṣe pàtàkì ó ní ìpọn kì í ṣe nǹkan tó ń tọ́ ìpẹ̀lú náà bá tọ́ ìpẹ̀lú traditional institution ó máa affect generation of generation ìlú yẹn lẹ́nu wọn ní balance wọn. so mo bẹ̀ yín ẹ̀yin bàbá wa nínú Islam ẹ̀ mọ̀ pé mi kí wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀sìn Islam wọn bí mi sí Lámídì ni bàbá mi ìyá mi gan nígbà tó wọ̀ adúlọ́dún family ní erúṣú àìná united ló ń sọ lórúkọ wọn nígbà tó dé ọ̀rọ̀ bàbá mi wọ́n sọ ìdì fún wọ́n sọ ní Muibat so kẹ́ ẹ lè mọ̀ pé background mi Muslim ṣùgbọ́n.